Koko, ẹ ṣílẹ̀kùn ilé orin o. kókókó. ẹ ṣílẹ̀kùn o. kókó. ẹ ṣílẹ̀kùn ilé orin o. wọ́n bí mi pé kí ni mo fi kan lẹ̀kùn. mo fa gogo kan mo fomele kan ìlú mẹ́ta òwe mẹ́ta lùjọ́ mẹ́ta ni mo fi kan lẹ̀kùn ilé orin o. wọlé bàbá lẹ́sẹ̀kẹsẹ̀. tí mo bá ti mórin jáde. àní lẹ́sẹ̀kẹsẹ̀. tí mo bá ti mórin jáde. aṣíwájú lẹ́sẹ̀kẹsẹ̀ o. tí mo bá ti mórin jáde. ilé àgọ́dọ̀ àwọn oníjìdá ò bẹ̀rẹ̀ láti pàdé mi pẹ̀lú. bí wọlé ṣe ń gbọ́ni délé mi gan ń gbédèdè tí mò ń gbọ́rọ̀ dé lónìí ọjọ́ sátidé ọjọ́ àbámẹ́ta ẹ kú lé o tó bá jẹ́ nípa tèdè tó níyì tó bá jẹ́ nípa tèdè àti ọ̀rọ̀ tó ń ṣíni lórí tó ń tún ayé ẹni ṣe tó ń tún ìlera ẹni ṣe tó mú un gbogbo lọ déédé fún ìlera ẹni ẹ ti mọ̀ pé Magre Basi Kazeem atọ́kùn ètò ìlera lójú náà la fi ràn. tí wọ́n yàtọ̀ yìí sí nọ́mbà onígun bàjẹ́ lòdì kájọ májò ẹ̀jẹ̀ májò mo kọ́ nílé mo kálejò mo kọ́mọdé mo kí àgbààgbà mo kí gbogbo ènìyàn pátápátá pé a kú sátidé tòní mo sì kí yín kú kalẹ̀ nídìí rédíò yín tẹ́ wà mo sì tún wá ń kí yín káàbọ̀ sórí ètò ìlera lójú tó ń gorí afẹ́fẹ́ ní Family eighty eight point five FM nílùú Abẹ́òkúta ń bí iṣẹ́ wà dáadáa. àdúrà mi fẹ́ mi pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ mi. gbogbo àwọn táwọn fẹ́ ti wọlé bàbá àìrínà àìrìlò kò ní jẹ́ tiwa bàbá aláàánú mi lànà àbáyọ gbogbo òde. ṣé ẹ mọ̀ pé tágo mọ́kànlá bá ti lù bẹ́ẹ̀ yẹn kíní yẹn náà fi ká tètè bẹ̀rẹ̀ ìlera lójú ní pápá àpá torí ká tó tó ṣẹ́jú pé báyìí píùn ó tún ti lọ náà nìyẹn tàbá ń gbọ́ gbéra ètò ìlú alódùn gan ti ń gbéra báyìí <laughs> ó ti gbéra ẹ̀yin náà gbéra ẹgbẹ́ bọ́dì yín kúrò bí tẹ tẹ́lẹ̀ kẹ́ ẹ jókòó dáadáa sí di rédíò yìí ẹ ṣàbàmì pé gbogbo family member yín ẹ mọ̀ pé tó bá ti tó àsìkò tètè ìlú alódùn tó ti bẹ̀rẹ̀ gbogbo wa tún máa ṣe kí ni káàjọ jókòó síbẹ̀ káàjọ gbádùn ẹ̀ ẹ mọ̀ bọ́ yín máa ń gbọ́ rédíò láyé ìgbà yẹn tó máa jẹ́ rédíò <laughs> di rédíò yẹn pé ẹ̀ẹ́dì a máa everybody pé kọ̀dẹ̀ ká gbọ́ ètò ìlera kí ni kókó tá à ń bá lọ ẹ̀ níbẹ̀ gan-an náà la máa ti tẹ̀síwájú lónìí níbi tá a roko yẹn tì sí lọ́sẹ̀ tó kọjá láti tẹ̀síwájú lónìí nítorí pé àkókò gbà wá láàyè láti parí àwọn kankan ṣùgbọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ béèrè béèrè lọ́sẹ̀ tó kọjá ẹ ṣe gbogbo ẹ̀ pátápátá náà ni a máa fìdáhùn sí lónìí àtèmi àti àlejò mi ẹ máa bá mi bọ̀. Hmm, ẹ ti wà ní rédíò yín àbí mi ti ẹ ní láti béèrè mọ́ torí mo pé ẹ ti máa wà ń bẹ ọ̀rẹ́dì àtijọ́ ń gbádùn ara àbọ̀ náà nìyẹn tí àwọn bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá kókó tá à ń bá lọ òun náà ni àwọn ìmọ̀ òdì nípa ìfètòsọ́mọ bíbí àwọn ìmọ̀ òdì tí a lè pè ní myth and misconceptions tó ní ṣe pẹ̀lú family planning nìkan tá à ń bá lọ níbi tá a ti gba àlejò eh, matron wa Oyèdòkun ní ọ̀sẹ̀ tó kọjá àmọ́ lónìí bá a ti ń tẹ̀síwájú eh, ẹja ńlá míì Eh, òun làwọn mi tún gbé lónìí <laughs> orúkọ náà ni Mrs Taiwo Olúwafúnmilọ́lá tí wọ́n jẹ́ olùtọ́jú aláìsàn agbẹ̀bí àti akọ́ṣẹ́mọṣẹ́ ìfètòsọ́mọ bíbí tẹ́ bá ń gbọ́ àwọn la o àwọn gan la <laughs> ẹ káàbọ̀ mà. ẹ ṣe olóòtú. yes ma ẹ̀rín yìí gan lásán ó mú mi bá gan bàgán. <laughs> bá a ṣe máa ń rin sáwọn oníbàárà wa ah, nìyẹn ó dà bẹ́ẹ̀ láti fa ojú wọn mọ́ra ṣé mi náà wájú oníbàárà yín báyìí. Ah, àfi kẹ́ ẹ dán oníbàárà mi láti wọ́n lọ́wọ́ yìí. ìjọba ìgbà ṣe family planning. <laughs> you're welcome ma thank you very much yes ma um, kókó tá à ń bá lọ gẹ́gẹ́ bí mo tọ́ síwájú pé à ń sọ nípa àwọn ìmọ̀ òdì nípa ìfètòsọ́mọ bíbí a sì gba irúfẹ́ àwọn ìbéèrè kan ní ọ̀sẹ̀ tó kọjá láti ọ̀dọ̀ àwọn aráalé àmọ́ nítorí àkókò wa gbogbo àwọn ìbéèrè kọ́ ni a lè fi ìdáhùn sí sọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látàpá ibẹ̀ yẹn a wà máa mú lọ síwájú àti síwájú sí. ẹjọ́ àwọn olóyìnbó ń wí agbára lọ́gbọ́n ní bàbá tó wọ́n ní ìgbéyàn bá lówó. wọ́n lọ sí lálàáfíà bàbá tó bí ẹ̀yin náà fẹ́ béèrè ìbéèrè kankan lórí ìfètòsọmọ bíbí àbí nípa àwọn nǹkan tẹ́ ẹ tiẹ̀ ti gbọ́ tó jẹ́ pé bóyá tiẹ̀ ti sun yín sẹ́yìn pé ìyá omi lọ ṣe o torí oríṣiríṣi láti bá pàdé látàpàṣẹ àwọn ìwádìí oríṣiríṣi tá a ṣe ẹlòmíì lòun ò ṣe o torí nǹkan ó sọ máa ń ṣe gbá o ó máa ń ṣe àwò kí nìkan tẹ́ ẹ gbọ́ pé ó máa ń ṣe gan tó mú yín máa ti lọ ṣe ó sì ń ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹlòmíì báyìí ṣe ló ń bímọ yẹn lọ pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ ẹ mẹ́lòlúwa wí tọmọ bíbí náà àbí <laughs> ẹ torí Ọlọ́run ẹ rántí ẹkọ́nọ́mì Nàìjíríà o kò dẹ́ni dá ká bí àwọn ọmọ táwọn nílé ìtọ́jú dáadáa ká bí wọn lẹ̀ ìwọ̀nba tí agbára wa bá gbé ni ká bí àmọ́ nígbà tẹ́ wàá fètò sọmọ bíbí báyìí ẹjọ́ torí ọlọ́run torí àwọn nǹkan tẹ́ ti gbọ́ kí lẹ máa wá ṣe kí lọ́nà báyọ̀ torí ẹ̀gùn la ṣe gbé Mrs Fúnmiláyọ̀ wá lónìí ẹ̀ẹ́n láti wá tọ́ wa sọ́nà lórí ẹ̀ máa ìbéèrè àkọ́kọ́ ok bóyá ẹ̀yin tẹ̀fẹ́ béèrè béèrè ká tó lọ sínú zero eight one thirty four eighty two eighty eight seventy four zero eight one three four eight two eight eight seven four ẹ lè tẹ̀lé èdè gẹ̀ẹ́sì tàbí lédè yorùbá gbogbo ẹ̀ la máa bá yín kà tó bá sì jẹ́ pé ẹ fẹ́ pè wá wọlé ni ẹ pè wá sórí zero nine zero thirty thousand eight eight five zero nine zero thirty thousand eight eight five mo mọ̀ pé kọ́ọ̀lù yẹn lè má ìtì mọ̀ wá lára dáadáa I understand torí text la máa ń gbà dáadáa máa ìbéèrè àkọ́kọ́ ẹ káàárọ̀ o ìbéèrè mi ni pé kí ló fà á tí ó jẹ́ pé láàárín oṣù kan èèyàn ṣe menstruation fún fifteen days tàbí jù bẹ́ẹ̀ lọ téèyàn bá wá lọ téèyàn bá wá fún téèyàn bá wá lọ fún complain wọ́n fúnyàn lóògùn kò tún wọ́n fúnyàn lóògùn kò tún ní dúró. ẹ ṣe olóòtú ẹ bó tiẹ̀ jẹ́ pé nìyẹn ò sọ fún wa irú ìfètòsọ́mọ bíbí tó ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó wọ́pọ̀ pẹ̀lú fètò sọmọ bíbí bóyá alápá tàbí alábẹ́rẹ́ àwọn la máa ń lọ́ máa ń sọ onírú complain bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ jẹ́ wípé ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ náà ti lọ ṣe àwọn tán ti fún ní training tán mọ̀ nípa ẹ̀ wọ́n máa ti ṣàlàyé fún wọn torí tán bá ti wá bẹ́ẹ̀ yẹn ń tẹ́ ẹ bá fẹ́ a máa ṣàlàyé fún yín àwọn ohun tó tẹ́ ẹ lè bá pàdé tí ẹ̀rù òfin ní báyìí ẹni yẹn lòun ṣe nǹkan oṣù fún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún wípé kò tí ì dúró tó bá jẹ́ alápá àbí alábẹ́rẹ́ yẹn ni ọ̀nà mẹ́rin ni nǹkan oṣù yẹn lè bá dé. àkọ́kọ́ ó lè má wà rárá. ìkejì ó lè wà díẹ̀ ìkẹta ó lè wà normally ìkẹrin ó lè wà púpọ̀ díẹ̀ ju ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ṣé gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí kò sí ìtò ní ìjayà nínú ẹ̀ nítorí pé kí ni lára side effect nǹkan tẹ́ni yẹn gbà nìyẹn a dẹ̀ máa ń ṣàlàyé fún wọn kò kí ń ṣe àìsàn láì lo oògùn láì lo nǹkan kan tí ó bá ti bá ara dọ́gba ó máa regulate ara ẹ̀ ṣùgbọ́n a bá máa ń sọ wípé ẹni tá a bá rí tó jẹ́ wípé complain yẹn kò láìkẹ̀ kó wá òun lẹ́ni yẹn ṣe pé òun lọ tó bá lọ sí ilé ìwòsàn tó bá jẹ́ ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ ló lọ tí ò ṣe pé ṣe ló kàn lọ sí ibì kan tí wọ́n ti fún ṣó ti yé yín ẹni yẹn ó ní àwọn ìbéèrè tó máa bí léèrè tó bá níbi tó ti ń béèrè béèrè yẹn ó ṣeé ṣe kó mọ nǹkan tó fà á ìgbà míì ọ̀pọ̀lọpọ̀ ìtàn máa ń sọ yìí náà ó lè má jẹ́ fètò sọmọ bíbí ni àwọn nǹkan míì náà wà tó lè fà tó jẹ́ wípé ó lè jẹ́ coincidence. ok tí mo bọ́ sí àsìkò yẹn. ẹ ṣe hmm. táwọn máa wá rò pé oní so tó bá ti wá sọ́dọ̀ wa táwa bá ti ń béèrè béèrè lọ́wọ́ wọn ibẹ̀ la máa ti mọ̀ táwa dẹ̀ ti wá béèrè lọ ta ti rí wípé òkè nǹkan yìí ló ń ṣe ló ń ṣẹlẹ̀ àwa hmm. fún ní oògùn pé òkè lo eléyìí ó máa dúró. Okay nítorí náà ẹni yẹn mo gbà wọn níyànjú pé kí wọ́n lọ sọ́dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ ìbá àmàjẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe wọ́n láǹfààní àti lọ kò sẹ́ni tá ò kì í dá lóhùn kí wọ́n lọ kọ́ lọ ṣàlàyé fún wọn wọ́n á gbà wọ́n nímọ̀ràn wọ́n á tọ́ wọn sọ́nà tó bá wá dẹ̀ wá jẹ́ wípé wọ́n nílò láti rí dókítà ni bóyá tẹ́ni ibi tó ti jìjọ ń sọ̀rọ̀ tó bá ti rí wípé ah n tó ń ṣe yìí kò ní ṣe pẹ̀lú nǹkan tó gbà wọ́n á refer sọ́dọ̀ doctor a dẹ̀ ṣe àwọn investigations wọ́n á dẹ̀ take care and she will be okay. ok ẹ ṣe máa ṣe àìmọ ẹni tó béèrè béèrè yẹn wọn ò pòpò ti yé yín dáadáa bọ́ọ̀ tiẹ̀ forúkọ yín ṣe ìbéèrè kejì good morning please between withdrawal method and family planning which is better Kunle from Ijaye. thank you very much family planning is very much Eh, eh, ó dáa mm. ẹ ṣe olóòtú <laughs> mo fẹ́ mo rí wípé òyìnbó lẹ́ni lẹ́ni ẹ fi kọ́ pé láàrin lèmi náà ṣe fẹ́ tẹ̀lé pé ah, bóyá ẹni yẹn lè má gbọ́ Yorùbá well program Yorùbá là ń ṣe mo understand eh, ìfètòsọ́mọ bíbí ó dára lọ́pọ̀lọpọ̀ ó ní àgbẹ́kẹ̀lé ju eléyìí táwọn ọ̀pẹ ní withdraw method yẹn lọ. oní yíyọ. ẹ ṣe ada fún yín withdraw method yẹn tí wọn ò bá ṣe dáadáa if that person is not perfect hmm. ó máa yíwọ́ hmm. obìnrin yẹn máa lóyún hmm. and mo fẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀ kọ́ ni eh, mọ́là ó ṣàṣírí <laughs> mọ́sà n tá à ń sọ yìí tóró tó bá ti ṣe sàn tóbìnrin yẹn bá ti jẹ́ pé ẹni tí òkè tó jẹ́ pé kíákíá ló máa ń lóyún ó máa lóyún torí náà ìfètòsọ́mọ bíbí